mo kì í káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kan sáárá tí wọ́n sì ń kí ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ lórí tẹlifíṣàn Orísun ṣọlá adé ìyáṣà fún ayẹyẹ ọdún ìrókò rẹ̀ eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ parí ní lọ́ọ́lọ́ yìí níbi tí ọ̀pọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ nínú ìgbàṣà láti ṣe ilẹ̀ káàrọ̀ òjíire ga àwọn ọba aláyé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gbogbo péjú pésẹ̀ sí láti bá a ṣe ọd ọdún náà ọjọ́ ìjó ọjọ́ ayọ̀ gbáà ni ọjọ́ náà jẹ́ ẹ jẹ́ kí a wò díẹ̀ níbẹ̀. mo bá dúpẹ́ lọ́wọ́ elédùnmarè torí pé òun lọ bá tí ń fún yàn ṣe lẹ́yìn elédùnmarè kò sẹ́ni tó lè dá nǹkan mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run elédùnmarè mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọba tó wá mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìjòyè mo sì wá dúpẹ́ lọ́wọ́ lísà ìlú mi àti gbogbo ọmọ ìlú Ìlara pátápátá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà òṣèré ni Rotimi Salami olóòtú fi fọ́nrán fídíò níbi tí ó ti wà pẹ̀lú ìyá ìyá rẹ̀ sórí ìtàkùn ayélujára tó sì kọ́ sí abẹ́ rẹ̀ wípé òun kò lè ṣe àbẹ̀wò sí ìlú Ìbàdàn láì rí dájú wípé òun yà sọ́dọ̀ ìyá ìyá òun láti bá wọn ṣeré ní èyí tó sì fi ọkàn àwọn olólùfẹ́ rẹ̀ balẹ̀ wípé òun ní ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán fídíò tí òun yà pẹ̀lú màmá náà wípé wọ́n kú ojú bí òun ó ti máa tì í sórí ayélujára ní ẹyẹ òṣọ́ka ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká òṣèré Kẹ́mi Àfọlábí òun ló ti sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé bí ọ̀rẹ́bìnrin rẹ̀ tàbí ìyàwó rẹ̀ bá sọ wípé òun kò nílò owó fún un bó o kò lè lọ́wọ́ tó sì kọ owó náà rí dájú wípé ó tì í sínú àsùnwọ̀n ilé ìfowópamọ́ rẹ̀ Kẹ́mi Àfọlábí ló fi eléyìí sórí ìtàkùn ayélujára rẹ̀ pẹ̀lú àwòrán rẹ̀ kan èyí tó rẹwà tó sì ń fi eléyìí gba àwọn ọkùnrin nímọ̀ràn wípé kò sí bí obìnrin ti lówó tó wọ́n sì nílò owó ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúmọ̀ olórin ni Yínká Ayéfẹ́lẹ́ ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run fún odidi ọdún mẹ́rìnlélógún eléyìí tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ṣẹlẹ̀ sí léyìí tó sì gba ẹsẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tí kò gba ẹ̀mí rẹ̀ Yínká Ayéfẹ́lẹ́ ló fi ìtàkùn ayélujára rẹ̀ ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó fi dórí àwọn ìlú mọ̀ọ́ká gbogbo ń kan sáárá sélédùmarè ẹni tó dá ẹ̀mí bàbá náà sí kódà ọ̀kan nínú àwọn olórin ẹ̀mí ìf Fẹ́mídé pàápàá dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ó sì ṣe fọ́nrán rebenja fún un ẹ jẹ́ ká wò díẹ̀ níbẹ̀. mo fi bẹ̀rẹ̀ ọjọ́ ayé mi ṣe iṣẹ́ mi ò tètè mọ̀ báyé fẹ́lẹ́ mo ṣubú mo sì ṣubú tán ijó àjùmọ̀jó ó wá díjó èmi nìkan ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà aláwàdà orí ayélujára ni Ayambiko òun ló ti fi fọ́nrán ọmọ rẹ̀ arẹwà ní sórí ìtàkùn ayélujára bí ọmọ náà ti ń wo fọ́nrán fídíò àwàdà ìyá rẹ̀ bí ọmọ òun ti kéré tó tó sì rí ẹ̀rín kéékèé léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń sọ lórí ayélujára náà wípé bí inú ọmọ rẹ̀ ti ń dùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni inú àwọn pẹ̀lú tí àwọn jí olóòtú olólùfẹ́ rẹ̀ máa ń dùn bí àwọn bá wo àwọn fọ́nrán ọlọ́kan òjọ̀kan tí àyànpípò ìyẹn Kẹ́ṣinró Pẹ̀lúmi máa fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tí òun pẹ̀lú kò sì kọminú láti máa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn fún ìfẹ́ àti ìkẹ́ tí wọ́n ní sí òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà olórin ẹ̀mí ni Yínká Aláṣeyọrí olóòtú ń fi ìtàkùn rẹ̀ lórí ayélujára Instagram àti Facebook rẹ̀ sọ wípé òun kì yóò dẹ́kun bẹ́ẹ̀ ni òun kì yóò kọminú láti tẹ̀síwájú nínú bíbọ̀wọ̀ fún àwọn àgbà tí wọ́n ti wà nínú iṣẹ́ orin àti tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ju òun lọ Yínká Aláṣeyọrí òun ló fi fọ́tò èyí tó jẹ́ ti òun àti ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí ni Ṣọlá Allyson sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí àwọn méjèèjì ti jùmọ̀ jókòó papọ̀ tó sì kọ ọ̀rọ̀ rẹpẹtẹ sábẹ́ rẹ̀ wípé òun kì yóò padà bẹ́ẹ̀ ni òun kì yóò dẹ̀yìn láti máa fi ọ̀wọ̀ tó tọ́ fún àwọn aṣíwájú bẹ́ẹ̀ ló ń bẹ Ṣọlá Allyson lórí ìtàkùn ayélujára rẹ̀ láti má ṣe dáhùn lọ́wọ́ kọ́ tàbí dáhùn dúró láti máa fi ọ̀wọ̀ tó tọ́ fún un léyìí tó mú Ṣọlá Allyson pẹ̀lú dá a lóhùn ó ló ti tó ju wí kó máa fi orúnkún rẹ̀ méjèèjì máa kúnlẹ̀ fún mi níta gbangba léyìí tó mú kí Yínká Aláṣeyọrí dá lóhùn wípé òun kì yóò dẹ̀yìn láti máa fi ọ̀wọ̀n tó tọ́ fún olórin ẹ̀mí náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin kan nínú àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń rọ́wọ́ orí nínú iṣẹ́ olórin èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Portable Ọlálọ́mí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Zazu òun ni wọ́n ti ń kíkù oríire báyìí lórí ìtàkùn ayélujára gẹ́gẹ́ bí ìlú mọ̀ọ́ká olórin tàkásùfèènì Ọlámídé ti tẹ́wọ́ gbà á láti ràn án lọ́wọ́ Zazu kò lè pa ayọ̀ rẹ̀ mọ́ra bí ó ti bú sẹ́kún rẹpẹtẹ lórí ìtàkùn ayélujára rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ wípé olójú ni ọlámídé j1 pẹ̀lú èyí tó jẹ́ olórin fi fọ́nrán fídíò rẹ̀ sí orí ìtàkùn ayélujára tirẹ̀ pẹ̀lú láti mọrírì iṣẹ́ takuntakun eléyìí tí ọlámídé ṣe láti gbé zazu sókè tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí ìlú mọ̀ọ́ká náà àti zazu pẹ̀lú wípé ó kú oríire wípé àánú olúwa ló sọ̀rọ̀ lórí ayé rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlú mọ̀ọ́ká olórin ni tọ́pẹ́ àlàbí ló ti ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ olúwa àti lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n fara hàn níbi ètò orin olórin ìyìn kan èyí tí ọmọ rẹ̀ obìnrin ayọ̀míkù alábí fi sórí ìtàkùn ayélujára níbi tí ọmọ náà ti pe ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí àti àwọn ènìyàn gbogbo láti bá a dúpẹ́ fi ògo fún olódùmarè fún ohun gbogbo tí olódùmarè ń ṣe nínú ayé rẹ̀ tọ́pẹ́ alábí kò lè pa ìdùnnú rẹ̀ mọ́ra bí ó ti ń ọ̀kan nínú àwọn tí wọ́n ń kọrin ìyìn sí olúwa jó níbi ètò àríyá náà ẹ kí a wò díẹ̀ níbẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà orí ayélujára tó tún jẹ́ afohùnpolówó lẹ́kan ọ̀làlẹ́yẹ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí agbanàkí ló ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ gba àwọn ènìyàn nímọ̀ràn wípé kí wọ́n má ṣe gbẹ́kẹ̀lé ọ̀rẹ́ kan tó ń ti àwọn ọ̀rọ̀ ìyànjú mìíràn láti jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìyànjú náà ẹ jẹ́ kí a wo díẹ̀ níbẹ̀. ọ̀rẹ́ òtítọ́ ò sí mọ́ kárẹ́ni bá rìn ló kù tí ń bá níná ń jó lórí omi kó o ní lọ kéèrú rẹ̀ wá ni ìbáṣepẹ́nu ọmọ ènìyàn ṣe é ṣí bí gbàǹbá ní oṣínú ọ̀rẹ́ rẹ̀ wò kíákíá k kó o bá lè mọ bóòtọ́ ni mò ń sọ bírọ́ ni àbí báwo lẹni tá a jọ jẹ léréwé tá a jọ gun léréwé tá a jọ gbórí ilẹ̀ tá a jọ mú ṣe lọ́gbẹ̀yìn bẹ́bọ jẹ́ àmọ́ tán bá lómi ló máa ṣẹja jiná ṣe wọ̀ náà gbàgbọ́ ojú bá ní rẹ́ ọ̀rẹ́ òdenu ẹni afẹ́ là máa ọ mẹni tó fẹ́ ni dénú gidi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní bí tẹlifíṣàn Orísun ti ń ṣe ayẹyẹ ọdún mẹ́wàá ẹ má gbàgbé wípé ẹ ní láti máa tẹ̀lé wa lórí móhùnmáwòrán àti àwọn ayélujára wa gbogbo bákan náà ní kẹ́ jẹ́ kí àwọn ìdáhùn yín sí àwọn ìbéèrè wa ọlọ́kan ò kó máa lọ sí orí ìtàkùn ayélujára wa Facebook àti Instagram bákan náà àwọn ìbéèrè wa fún ti ọ̀sẹ̀ yìí rèé dárúkọ atọ́kùn ètò ìṣẹ̀ǹbáyé lórí Orísun ìbéèrè kejì òun náà ni dárúkọ oníròyìn mẹ́ta lórí tẹlifíṣàn Orísun lórí ti ìtakàngbọ́n wa fún ti ọ̀sẹ̀ yìí òun náà ni wípé sí ẹni tí o fẹ́ràn nínú àwọn atọ́kùn Orísun tẹlifíṣàn jẹ kí o sì fi fọ́nrán fídíò oníṣẹ́jú kan yìí sórí ìtàkùn ayélujára ayélujára tìrẹ pẹ̀lú hashtag orísun at ten challenge léyìí tí ó fún wa láǹfààní láti rí ẹ má gbàgbé nínú ọ̀sẹ̀ yìí bákan náà la ó kéde àwọn tí wọ́n bá jáwé olúborí nínú ìtakàngbọ̀n arẹwà orísun ìbáṣe ọmọdé tàbí àgbà léyìí tí wọ́n ó láǹfààní sí owó rọ̀gùnrọ̀gùn one hundred and fifty thousand hundred thousand àti fifty thousand fún àwọn ènìyàn mẹ́ta tí wọ́n bá gbégbá òrókè ẹ máa tẹ̀lé wa lórí tẹlifíṣàn Orísun bí a ṣe fi hàn yín àwọn ohun tí a ní nílẹ̀ fún yín láti jẹ gẹ́gẹ́ bí ẹ̀bùn kò ní jù báyìí lọ fún àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ẹ tún jẹ́ kájọ pàdé nígbà mìíràn kó tó dìgbà náà ńkọ́ ẹ jẹ́ ká máa rántí wípé nínú gbogbo tá a bá ń ṣe ọ̀tọ̀ làyé eré ọ̀tọ̀ làyé iṣẹ́ ẹ má jẹ́ kí ìkan kópa ìkejì lára